ń ti ń dàgbà náà torí kí wọ́n sàn lọ́gbẹ́ àti pé ọgbẹ́ tán sàn yìí ó lè já sí kú. Umar radiyallahu anhu ó ṣe àfàkalẹ̀ àwọn sàhábà bíi mẹ́fà. àwọn eléyìí làwọn wọ́n bẹ kìí sàwọn nìkan wọ́n bẹ nínú àwọn ẹni tí Ànábì sallallahu alaihi wasallam kú lẹ́ni tó yọ́nú sí wọn. Si inú wọn ni kẹ́ ẹ ti sẹ̀sẹ̀ ni tí ọjà rọlé lẹ́yìn mi. tí ọ̀rọ̀ wọn ọba wá fẹnu jóná síbi pẹ́ nìkan báyìí pàtó ìníká fi jo lórí a jẹ́ Umar ọmọ mi kọ́ bá wọn dá sí tí wọ́n fi fẹ́ nìkan yọ. Umar radiyallahu anhu ọ̀rọ̀ Ọlọ́run láti sọ pé nínú wa ni Ibn Umar náà wà ẹ̀ṣẹ̀ wo ló wá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ tó fi jẹ́ pé Ànábì sallallahu alaihi ó kú láì jẹ́ yọnu sí ṣẹ́ ṣé Ibn Umar ṣẹ̀ Ànábì lẹ́ṣẹ̀ kan tánàbí ọ̀yọ́nu sí tó fi kúkó sí so ṣùgbọ́n ẹ mọ̀ pé àwọn aṣíwájú wa rere ni kí wọ́n máa fi jin ara wọn tàbọ̀ mọ́ wọn. eléyìí tó wá pé kìí serú rẹ̀ la rí láyé lónìí ẹnìkan bá ti wà nípò gíga nítorí dájú náà ni pé ọmọ àtìyàwó rẹ̀ àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn kò ní pé èèyàn wọn ò di màláìkà ni. nísìnyí èèyàn mélòó ni nǹkan ń ṣe láwùjọ bí tó wà nílùú tó ń gbé nípínlẹ̀ tó wà lórílẹ̀‐èdè ibi tó wà tó ṣe pé ẹnìkan ò sí tí ó pò ń rí tí ò bá jẹ́ àwọn mọ̀lẹ́bí àti iye kan rẹ̀ nìkan àfàwọn àbátan rẹ̀ tí wọ́n bá lówó wọ́n rọ̀rọ̀ rẹ̀ tètè yanjú tí wọ́n bá sì lówó tí wọ́n lọ́rẹ̀ tí wọ́n léèyàn tó lówó ó lè bá bẹ́ẹ̀ kú ẹ̀bẹ́ yìí mọ̀ kọ́kọ́lọ́kọ́ ẹni tó kú yìí ní ìsìn bóyá three thousand naira ni wọ́n need láti bá wá nǹkan tí wọ́n nídi láti lò fún lọ́sítù kẹ́mi yọ ọmọ bá bọ́ àmọ́ ń gbà wọ́n wá lọ títí tí wọ́n ò rí ẹ̀mí lọ. lẹ́nìkan bá ti wá wà ń pò kan ṣe é mọ̀ pé gbogbo nǹkan bá sà wọ́n báyìí à wọ́n ti torí rẹ̀ run owó orílẹ̀-èdè sí ni wọ́n lè ti torí rẹ̀ kí wọ́n run owó ìlú nítorí èèyàn kan kódà àwọn atún máa fẹ́ dàbí ẹni tó ṣe pé wọ́n ń bẹ lọ kó jẹ́ kí nǹkan sí àwọn nígbà táwọn wà ń pò gbàtí bàbá àwọn wà ń pò gbàtọ́kọ àwọn wà ń pò ìgbà tí ẹ̀gbọ́n àwọn wà ń pò ìgbà táàbùrọ̀ àwọn wà ń pò ah, wọ́n nínú rún yàn wọ́n kàn ní ọ̀ya ẹgbà visa fún ẹ fly rẹ lọ sí UK kò dé UK rí o inú rún ló gbé dọ́ọ̀ ìgbà táwọn kan tí wọ́n ní àrùn kídìní tí wọ́n rẹ́ ni kíta fún wa kódà wọ́n tún máa sọ pé ń bá fẹ́ kó kú nítorí pé tí ọjọ́ kú bá tó ẹnìkan ò lè gbà yẹn lẹ̀ tí wọ́n ń kọ́ ṣe eléyìí túmọ̀ sí pé àwọn aṣíwájú wa rere wọn àrí bẹ́ẹ̀ wọn àrí bẹ́ẹ̀ torí ẹ̀ èèyàn jẹ́ olórí yóò sì tún máa kíyèsí owó tí máa ń wọlé mẹ́kàgbápò ráìsì wọlé ni bóò ló ti jẹ́ ẹ̀yin gẹ́gẹ́ bí olórí ẹ si ẹ̀ǹtáìtù sí àpò ráìsì kọ̀ọ̀kan lójúmọ́ kọ̀ọ̀kan what àpò ráìsì kọ̀ọ̀kan lójúmọ́ kọ̀ọ̀kan ráìsì mélòó là ń jẹ nínú ilé mi ah, bàbá ṣe fẹ́ ṣe ni sà ah, mo ṣe fẹ́ ṣe ni pé ẹ jẹ́ kí n wà ẹ̀ǹtáìtù sápò ráìsì kan lọ́sẹ̀ méjì méjì àwọn èèyàn ni ní ọmọ yé jẹ ìwọ́tọ̀ wà nípò tó lè kó nǹkan mọ́ra kó kó nǹkan àpò sórí ìgbà tí ipò yẹn bá bọ́mọ lọ́wọ́ a'udhu billahi minash shaitani rajim ọ̀rọ̀ Umar lọ́rùn náà láti pé kí Ibn Umar kó ná wà náà àwọn ẹni tí ó jọ lórí ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ Ibn Umar yìí ló wá gba ẹgbẹ́ wá wá oni akhadha rasulullahi sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ọlá Allahu kó máa bá ó fi ọwọ́ rẹ̀ gbá mi mú léjìká mi eléyìí jẹ́ àmì ńlá eléyìí ti ń ṣe àpèjúwe bánàbí sallallahu alaihi wa sallam bó ti ṣe fẹ́ràn àwọn sọ̀hábà rẹ̀ bó ti ṣe súnmọ́ wọn tó báwọn náà sì ti ṣe fẹ́ràn ànábì tó tí wọn kì í rí ànábì sá nítorí pé ntí ò mú ọmọ báyẹn ṣe débi pọ̀ fẹ́ bá sọ̀rọ̀ ó gbọ́wọ́ lé léjìká ó ní láti jẹ́ pé ìrẹ́pọ̀ tó lágbára ń bẹ láàrin ó ní láti jẹ́ pé èèyàn dáadáa nìwọ náà nítorí pé tó o bá jẹ́ èèyàn dáadáa tó o bá jẹ́ kà tó o bá fi lè gbé ọwọ́ lé ọmọdé kékeré léjìká yọ wọn ọwọ́ rẹ̀ dànù ní pé kílẹ̀ ń gbọ́ lémi léjìká sí tó bá sì jẹ́ pé ẹni táwọn èèyàn máa rí sá ni ọ́ ọmọ kan ò ní súnmọ́ débi pọ̀rọ̀ wọ gbélé léjìká tẹ́lẹ̀ náà so eléyìí ń ṣe àpèjúwe irú ìbáṣepọ̀ tó dáa ìsúnmọ́ra ẹni eléyìí tó jẹ́ pẹ́kípẹ́kí tí ń bẹ láàrin anabi wa sallallahu alayhi wa sallam àtàwọn sàhábà rẹ̀ àwọn náà gbọ́dọ̀ tara eléyìí kẹ́kọ̀ọ́ gbogbo ẹni tó bá ti gbogbo ẹni tó bá ti jẹ́ mànà pàápàá jùlọ olùsàlàyé ẹ̀sìn fúnni má gbéra rẹ̀ jìnnà sáwọn èèyàn jẹ́ ẹni tó ṣe wípé ilé gogoro tọ́ga róróró ìnìwá wà nínú èrò orí rẹ nínú ètò ìgbésí ayé wa fojú èèyàn yẹpẹrẹ fi wà àwọn èèyàn tó ò ní jókòó pẹ̀lú wọn ò lè súnmọ́ wọn ò lè bá wọn ṣe ọ̀nà wa dà tó fi lè polówó ní tó ní lọ́wọ́ táwọn ọ̀mà táwọn náà fi gbà tí wọ́n fi máa lò ẹ rí i pé ẹ̀kọ́ ayé ìsìn táwọn ń kọ́ àfẹnití Allahu bá ṣàánú rẹ̀ ó máa ń bí gbéraga ó máa ń bíjọra ẹni lójú ó máa ń bí ká máa fojú rínà gbogbo èèyàn tí ò bá ti sá tí ò bá ti nírú níta ní lọ́wọ́ ó mú kí àti gbọ́ ẹ̀sìn yé kó ṣòro torí pé ẹni tí ó ṣàlàyé rẹ̀ fún wa kò fira rẹ̀ lẹ̀ òun wò pé òun ti kúrò nírú ìpele ibi tí àwọn èèyàn tí ọ̀kẹ́kọ̀ọ́ tòun wà báwo lòun sì wá máa fi ròun wọ́lẹ̀ láti sọ pé òun fẹ́ ṣàlàyé ẹ̀sìn fún ta ni a'udhu billahi minash shaitani rajim tó bá yẹ pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam làbá ń wá wòkọ́sì pàápàá jùlọ àwọn tá a kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn islam ó yẹ ká múra wa wálẹ̀ ká múra wa wálẹ̀ fáwọn èèyàn lọ́nà tí wọ́n fi lè súnmọ́ wa ká múra wa wálẹ̀ fáwọn èèyàn lọ́nà tí wọ́n fi lè ṣàǹfààní lọ́dọ̀ wa nítorí bá nàbì ṣe sẹ́nu táwọn èèyàn fi lè súnmọ́ yóò bá bọ̀ wọ́n lẹ́ni tí ò bá ṣe súnmọ́ dandan wọ́n ní láti ṣe rìsà ìwọ́n tó fẹ́ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn gbé aṣọ gbéraga gbé sọnù gbé ẹ̀tànjẹ mọ́gbàwé ẹ̀rí báyìí gbé sẹ́gbẹ̀ẹ́ kan mọ́tànra rẹ̀ dànù ìwé ẹ̀rí yẹn tí ò ti jẹ́ sábàbí eléyìí tí ó tún fi pọ̀ ní ìjọsìn fún Allah jẹni tí ọ̀gbárù rẹ̀ lọ kò fẹ́ nítumọ̀ so nínú kó n ṣe ń ṣèjọsìn fún Allah látàrí ìmọ̀ tó ní ó náà ní kó lè kọ́yàn ẹ̀ nínú ẹni tó fẹ́ kọ́ ẹni tó lajú wà ń bẹ olùkọ́ wà ń bẹ olùmọ̀ wà ń bẹ aláìmọ̀ wà ń bẹ ọlọ́gbọ́n wà ń bẹ àgọ́ wà ń bẹ oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n máa bọ́ ọ sọ etí wa náà fi máa mọ̀ pé eléyìí gbọ́n eléyìí ọ̀gbọ́n eléyìí lajú eléyìí ọ̀lajú eléyìí nímà eléyìí onímà gbogbo wọn náà wọ́n fẹ́ gbanti ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n rí i pé yóò wúlò fáwọn ni wọn fi wá bọ̀ ma wàá jẹni tó ṣe pé ọ máa fojú rí na wọn ọ máa fìwà tẹ́ńbẹ́lú wọn. torí á ti torí pé mo ti kẹ́kọ̀ọ́ mo ti darí láti àfàwọn èèyàn báyìí báyìí báyìí tí wọ́n bá ti ní irú ipò báyìí báyìí ni mo lè bá ṣe láwùjọ ẹni tí ó bá ti dà bẹ́ẹ̀ lè bá wọn ṣe irọ́ lásán àwọn èèyàn tó ń sàlẹ̀ sàtọ́ sọ pé o lè bá ṣeun sẹ́mi kó àwọn èèyàn àwọn èèyàn sẹ́mi kó àwọn ìfọnu ẹnu wọn ò lè rùn láéláé irọ́ lásán tó bá yẹ pé ẹ̀sìn yìí la bá gbà lérò láti tàn ká àmúra wálẹ̀ torí káwọn èèyàn lè ba àlágbọ̀yé ẹ̀sìn. ẹ wà àpèjúwe kan sheikh ibn baz rahimahullah wọ́n ṣàlàyé látàrí ìbéèrè eléyìí tó wá sọ́dọ̀ wọn látọ̀dọ̀ àwọn oníwèé ìròyìn nípa pé ẹ ṣàlàyé fàlùmà àwọn ta ni ikhwanul muslimin muslimun ṣé àwọn eléyàn sójú ọ̀nà wọn dáa wọ́n tọ́ káwọn èèyàn máa bá wọn tọ́ àbọ̀nà tí ọ̀dá ni káwọn èèyàn jìnnà sí wọ́n sì ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lálàyé tó yé tó yé gbogbo ẹni tó bá létí tí fi gbọ́rọ̀ tí làákà rẹ̀ sì ń ṣiṣẹ́ tí fi gbàgbọ́ yìí. Ikhwanu Muslimun àwọn eléyẹn ẹgbẹ́ òṣèlú ni kìí ṣe pé ẹ̀sìn ìní táwọn jẹ́ pé ó àfojúsùn wọn torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tó jẹ́ sálàfí yọ wà nù wọn lọ́mọ ìyá àwọn ni súfí yọ wà nù wọn ní ọmọ ìyá àwọn ni muawila yọ wà nù wọn ìyá àwọn ni mushabbiha yọ wà nù wọn ìyá àwọn ni jahami yọ wà nù ọmọ ìyá àwọn ni bákan náà kò bá jẹ́ aṣáárí kò bá jẹ́ màtúrídì kò bá jẹ́ anything wọ́n lọ mọ ìyá wọn ni because iṣẹ́ táwọn ń ṣe wọ́n ń ṣe fi sun báwo láti pọ̀ ju àwọn ẹgbẹ́ yòókù lọ ni. ìgbà tí wọ́n wá ń ṣàlàyé yìí ẹnìkan bá kọ lẹ́tà sí Sheikh Ibn Baz wọ́n á jẹ́ ọmọ Misra wọ́n á ní ẹ̀yin olùmọ̀ ọ́n lálá wa ẹsẹ̀ ń tó dùn mí gan o ẹsẹ̀ ń tó dùn mí gan o pẹ̀lú àlàyé tí mo gbọ́ pé ẹ àlàyé tó jìnnà sódodo a Ikhwanul Muslimun òun ti mọ̀ wọ́n ti pẹ́ gbogbo ń tẹ́ pé ń ti wọn òun ò rí pẹ̀lú wọn ẹni láti kó ọ̀rọ̀ ń jẹ́ o <laughs> Allah olùmọ̀ayé ni wọ́n ń bá sọ̀rọ̀ báyìí sẹ́yìn wọn kọ́ yẹ kó bínú ọ yẹ kó jà ṣùgbọ́n kò bínú kọjá subhanallah tẹ́bá tún rí títí bàbá yìí tún fọ̀ ẹ tún pé ah ah sẹ́rù yín sẹ́kù <laughs> allah ìpè tọ̀ ìwọ́n tó kọ ìbéèrè sí wa lórí ìdáhùn tá a dáhùn lórí àwọn ikhwanul muslimun à ń bẹ allah kó fà wá pẹ̀lú rẹ̀ mànà kó sì ṣe òye inú wa sí ká mọ òdodo lódodo ká lè jọ dìímú ká mọ irọ́ àti ìbàjẹ́ nírọ́ àti ìbàjẹ́ ká lè jọ jìnnà sí i ọ̀rọ̀ tá a sọ fún ọyún ìjọjọ́ mọ̀ pé bó ṣe rí náà nù tó bá lọ ka àwọn ìwé tó sọ nípa àwọn èèyàn yìí ó rí pa àparọ́ mọ́ wọn kí Allah ó fi gbogbo àmàna la ilaha illallah àwa láyé ìsìn táwọn èèyàn máa bínú bí bí ìsáná <laughs> yóò kọ́kọ́ kó fún tí àwọn ọmọ tí ó gan kọ́ ẹ́ ah, ah, ah, eh? àfa kan lọ sọ̀rọ̀ pàtó a sọ̀rọ̀ lóòótọ́ ọ̀rọ̀ tó bá gbé lórí àtẹ̀sẹ̀ríyà àwọn àṣìṣe kùdìẹ̀kùdìẹ̀ wà mẹ́ àwọn èèyàn táwọn wà mọ́ kí táwọn agbọ́rọ̀ yìí wọ́n á ní tọ̀ ẹ́ alọ́kùnmọ̀lá àwọn ọmọ kí o àmẹ́yìn náà lẹ sọ wípé onílàákàyè ní kùránì máa bá wí ẹ̀ eh, alhamdulillah àwa ní làákàì nǹkan kò sí làákàì wa bọ́yá mm, bọ́yá ẹ̀ tuntun tíra yẹ̀wò ó rò pé a káwọn ọmọ kí o gbiná jẹ wọ́n jìjà ó lé twenty years ẹ̀ ń bú àfa wa ọmọ kí o tún àmọ́ àwọn olùmọ̀ lódodo ẹ wo bó ṣe yanjú ọ̀rọ̀ nígbà tó ṣe pé nǹkan kan ṣẹlẹ̀ torí kí tẹ̀ ń bá ń fìmọ̀ yẹn wáyé ní nǹkan tí nǹkan tí ò tó nǹkan máa ta yín la lọ́mọ o pé èmi èmi pòfẹ́sọ̀ èmi èmi dókítà èmi mástà èmi irọ́ lásán odò lásán kí la fẹ́ fi gbogbo rọ̀ sí. àlọ́ ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn nínú àwọn tó ń ṣàlàyé fún un ó la ka ìwà ń bẹ̀ aláìní ọlọ́gbọ́n wà ń bẹ àgọ́ wà so bóun ló ṣe wá ṣe tó fi kẹsẹ̀ já àfi kọ́ ọmọ bẹ Allah àwọn èèyàn wà tó jẹ́ pé iṣẹ́ tiwọn táwọn fẹ́ ṣe ni pé wọ́n tọ́ tó fi fi kọ́lọ̀ rẹ̀ hàn. fọmọ kẹ́nìsì kẹ́nìkan bá hùwà gọ̀ọ́sì ọ bó ń ṣe ń lọ ìwọ ni sheikh ọkàn yọ fìlà lórí ẹni pé bóló <laughs> ti ra fìlà yìí bàbá yìí. Ah! lójú gbogbo àjẹmọ́ ìtọ́gbọ́rọ̀ rẹ̀ ah sọ wọn kó lè sọ pé ah bọ́ọ̀lù sọ àgọ̀ sọ́yẹ́ pọ̀ gọ̀jùgbà tilẹ̀ ti má lọ. òun fẹ́ kí kọ́lọ̀ rẹ̀ ọyọ ni ọmọ ẹ̀ta mọ bàbá yìí ẹ̀ ń kàn pọ́n lé mi. so bọ́ọ̀lù ṣe wá kẹsẹ̀ já ibi tó le ganu nínú mà. ó lè máa ṣe dánilẹ́kọ̀ọ́ lọ kó jẹ́ pé ìyàwó rẹ kọjá ó sì máa ń ṣẹlẹ̀ ń bomi nù sọ́kọ̀sọ́ kí ni wọ́n ń gbọ́ ẹ̀yin ò ní sẹ́ni ẹ̀rọ apẹjọ bìbà kí ló dé ní kí ni ń sọ ọjà tún lé sí o tó tó de ṣe bàbá alábòsí àfáàná <laughs> ọmọ pé ní ìsìn wọ́n fẹ́ fi kọ́lọ̀ rẹ̀ hàn ni kí ló yẹ kí wọ́n sọ ọkọ̀ máa gbádàá lẹ́kọ̀ọ́ lọ ni kò ṣe bí ìgbà tí wà ni wọ́n ń bá wí kí ni mo wílẹ̀ kan bó mo ṣe pé kí ó yùn <laughs> torí pé tí ìwọ bá ti lè dáhùn sí ìjikíji tó fẹ́ràn àṣírí rẹ̀ ó tù torí ẹbí ṣe máa ṣẹlẹ̀ nu ẹwọ bẹ́ẹ̀ nìkan ṣe wá tànàbí sallallahu alaihi wasallam ń lọ ó sì fún ànàbí lọ́rùn látẹ̀yìn ó fún lọ́rùn tí àwọn ẹni tó gbẹ ẹgbà wá wá ní wọ́n ní ojú ibi tó ti fún lọ́rùn sí hàn lọ́rùn rẹ̀ ẹ dákun odidi anabi sallallahu alayhi wa alayhi wa sallam àwọn àtúnwáni eh, wa Muhammad ẹgbàgọ torí tí wọn ti mọ pé àwọn ará oko ní máa ń lakọ má nàbì lórí bẹ́ẹ̀ àwọn ò ní kàkún ti fi hàn pé bádáwí ìlélẹyìí wọn á ní fún mi nínú owó ń bẹ lọdọ wa Muhammad ẹ tún gbọ́ bó tún ṣe béèrè ẹ oko ni. sẹ́wọ̀n pé láyé ìsìn kò lè lọ lálàáfíà torí tí wọ́n bá ah, kẹ́ tó pàṣẹ àwọn ọmọ kan ti ra mú pé wọ́n wọ́n rán ó tó bẹ́ẹ̀ wọ́n máa rán ra wọn síra wọn láyé ìsìn ni. àkàràmọ̀kọ̀mọ̀lá ẹni tí bá ti ń kọ̀yàn lẹ́kọ̀ọ́ ó múra rẹ̀ wálẹ̀ fáwọn èèyàn nítorí pé àfojúsùn tiẹ̀ tó ga jù onípàlàyé tá à ń ṣe kó yí àwọn náà káwọn náà gbẹ́sìn yìí kí gbogbo wọn máa jọ́sìn Allah lọ́nà tí ó fi yọ́nú sí gbogbo wa pẹ̀lú gbéraga pẹ̀lú jọra ẹni lójú pẹ̀lú máa wóra ẹni ó lè ṣe o kò lè rọrùn kò lè rọrùn torí rẹ̀ ẹ jẹ́ ká kọ́ ìtẹríba ìtẹríba tí ń bẹ fánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ló fi jẹ́ pé àwọn sàhábà wọn ò lè yá ànábì tìrẹ́ngbà ń sọ pé ó kú kò sẹ́ni tó believe títí sábùbákàr fi wọn ká àyà àtẹni tí ń jan pátákó tẹnìkan bá tún sọ pé ó kú òun ọbẹ orí ẹ àtẹni tó ti kọ́kọ́ gbà tẹ́lẹ̀ náà ara kálukú balẹ̀ kó ti kú lóòótọ́. wa ma muhammadun illa rasulun qad khalat min qablihi ar-rusul afa in mata aw qutila inqalabtum ala a'qabikum. ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين تريد fífọwọ́lé ibnu umar léjìká yẹn anábì tún pè fún kó lè bá a jẹ́ ni tí ó fi ọpọlọ rẹ̀ di tí wọ́n fẹ́ bá sọ mú dáadáa mọ́tò fi òye àti làákàyè sí nǹkan tí mo fẹ́ bọ́ sọ yìí wọ́n ní kun fi dunya ka annaka gharib máa lọlé ayé bí àlejò aw abiru sabil àbónírin àjò àlejò tàbónírin àjò ẹgbàá wáyìí ọjọ́ ẹgbàá wá ńlá tí fi ń hàn wá pélé ayé kìí ṣe àwa àlọ kì í ṣe ntẹ̀yàn lè rí gbámú torí èèyàn kì í rí lẹ̀ gbámú bí ilẹ̀ ìnílé ayé jọ kò ṣeé gbámú èèyàn ò lè tẹ̀bà tí èèyàn lọ náà ni wọ́n ní máa gbélé ayé bí àlejò àlejò tó bá délùú kan ó ní ọjọ́ péréte tí ó lò àlejò ìlú ọjọ́ gbọ́ọ́rọ̀ jù níbi tó bá lọ. torí ẹ̀ tálejò bá bá yín kò síbẹ̀ ṣe lè jáhun tó kò lè kó ìdààmú bá yín lọ títí nítorí pé yóò lọ náà ni ìdí nìyí tí yorùbá náà sọ pé ayé sọ̀rẹ́ àlejò káyọ̀ torí yóò padà lọ ní tiẹ̀ kan ìsìláàmù sọ pé ìwọ tó gbà yẹn lálejò ọjọ́ ní kó tọ́jú rẹ̀ níjọ́ kìíní ìjọ́ kejì ìjọ́ kẹta eléyìí jọ́ràn àyàn lẹ́yìn rẹ̀ àfi tó bá wù ọ́ ó túmọ̀ sí pé àlejò yẹn tí ó fi sẹ́kù pẹ̀lú yìí kò ní pẹ́ lápẹ́jù òun náà bóni ni bọ́lá ni orí bẹ́ẹ̀ ni ọ wà nítorí pé àlejò lòun àkàràmọ̀kọ́mọ́lá wọ́n máa ń kọ́ hotels sínú lò wọ́n máa ń kọ́ guest houses sínú ìlú ilé àlejò ni gbogbo ẹ túmọ̀ sí ilé àlejò ẹni tí ń gbèlú ẹ̀ sábà gba yàrá sòtẹ́ẹ̀lì àyàfi bóyá ọ̀fẹ́ máa ma aṣẹ́wó lọ́bẹ̀ torí ẹ̀ olóòtẹ́ẹ̀lì náà tún máa àdírẹ́sì yín ìgbà tó ní ọ̀fẹ́ gba yàrá yìí permanently kan kí làdírẹ́sì yín àdúgbò báyìí òkè kòtò òkè kòtò ńlẹ̀ yìí ike bẹ́ẹ̀ nǹkan ni fẹ́ gba yàrá sí àyìnà ah, mọ̀mọ́ láwọn àlejò yìí ó tún máa wá owó làwọn gbà ó wọ́n tún máa bí ọ léèrè ah, ọdún kan ó ah, tẹ̀sẹ̀ nílé sà ó túmọ̀ sí fọ́fẹ́ máa ṣe nǹkan mí bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pàlejò bá ní lódodo ẹ wá búkù yàrá sí hòtẹ́ẹ̀lì ẹ yàrá sílé àlejò guest inn ẹ wá búkù wípé ẹ fẹ́ sọ̀sù mẹ́ta ńlẹ̀ yìí àdírẹ́sì yẹn sì ṣe tilẹ̀ yìí àwọn òṣìṣẹ́ òtẹ́ẹ̀lì obìnrin pé kí ni kókó sẹ́tẹ̀ wá sílẹ̀ yìí tẹ́ fi fẹ́ búkù òtẹ́ẹ̀lì fóṣù mẹ́ta tó ti kówó tí ń làwọn gbà ó ọtẹ wọn lọ́rùn kẹ́ máa wá o ṣùgbọ́n àwọn náà fẹ́ máa torí pé àlejò pẹ́ bá wọn. so bẹ́ẹ̀ ni ilé ayé rí jàmá ilé ayé kìí ṣe ibi tá máa ń jókòó tá máa ń nẹsẹ̀ kìí ṣebi tó tó bá ti débi ọmọ òwòpò ní lónìí yìí nínú àwọn ẹrú Allah tilẹ̀ má bá wọn náà láyé àmọ́ bá ń sọ̀rọ̀ ya wọn ò sí ma ẹlòmíín sì ń bẹ tó ṣe pọrọ wọ báyìí ilẹ̀ tọlá ò wa ti ṣe wánu níjó ni ọjẹ níjó ni tèmi ọjẹ ló wà tá a bá wá ẹ i pé ìbárí ń bára wa bá ṣe tẹ̀bà sílé ayé kò ní jẹ́ ká lè lọ lálàáfíà kò ní jẹ́ kí ìpalẹ̀mọ́ wa kọ́jú èsì máa jẹ́ kéèyàn rọ́lá kéèyàn rọ́lá kéèyàn rà lùjánnà wọ̀ nítorí àwọn ọkọ̀ alówó kan gba mẹ́rin kọ́ńtíráàtì kan mẹ́rin kíní kan mẹ́rin kíní kan mẹ́rin ẹ̀yìn twenty years ni eléyìí máa pé ilé sábà yín develop kíní kan ẹ̀dá twenty years bóyá ní ṣe twenty hours torí rẹ̀ ẹ máa sẹ̀mí lé ayé bí àlejò àlejò yẹn ẹ rí i pé pàápàá gbogbo tó bá wà lọ́wọ́ rẹ̀ tó jẹ́ tàwọn èèyàn míì yóò tètè máa fún kálukú lẹ́rù rẹ̀ tiẹ̀ náà tó wà lọ́wọ́ àwọn èèyàn ẹ dákun ẹ tètè dá ẹrù mi padà torí mò ń lọ lọ́la sọ ìtumọ̀ rẹ̀ nu ẹ̀ ní wọ́wọ́ máa yé ìdí tí ó fi jẹ́ pé máa ń sọ̀rọ̀ létí àwọn èèyàn pé kí wọ́n sọ̀rọ̀ kú létí wọn ni pé ah! ọjọ́ tá a dẹ́ òtí pé o ń jò lẹ́dá ṣé wàá máa ń tán kọ́ lẹ̀ fọ́ kò sẹ́ni kankan nu atọ́ máa ń tán kọ́ lẹ̀ fọ́ tẹ́lẹ̀ ìbá yé a gbọ́dọ̀ máa sẹ̀mí nílé ayé yìí bí ìgbà tó ṣe pé àlejò ni wá àlejò ìwọ̀nba ìní òwò wọn máa yé àwọn àbírò sẹ́bìl àbò onírìn àjò onírìn àjò tẹ́ ń bá rìnrìn àjò bọ̀ tọ́jọ́ pé bàálù lẹ̀ ń gbà bọ̀ ẹ̀ríkì tó máa ń sọ fún yín pé ẹ dúró láti pààrọ̀ bàálù ní orílẹ̀-èdè tó ní bàálù yìí àmẹ́sẹ̀ wákàtí méjì ní airport kó tó di pọ́n pààrọ̀ bàálù yẹn fún yín pẹ̀lú ògbọ́n ọlọ́run ó rí i pé tẹ́ ń bá ti ń sọ̀kalẹ̀ ló ti máa pòṣe wọ́n fẹ́ bá a lásìkò jẹ́ àwọn tá a wà lórí ìrìn àjò two hours sí tí wọ́n bá fi dá wa dúró ni tí bàálù bá ń lọ á máa mọ̀ kótókó two hours tá a fi débi tá a ń lọ torí four hours trip ìní láti ibi tí wọ́n ti fẹ́ dá wa dúró yìí síbi tá a ń lọ kí la fẹ́ jókòó two hours sí ẹ rí i pé ń bẹ̀ yẹn náà ẹ̀mẹ̀wá lọ́mọ wa gbọ́ ọwọ́ rẹ ọmọ òwe tó tún wà ní gbogbo ara ògiri lọ kí sásìkò yóò ní pé ni tọba lọ rí tán jẹ pé ibi tẹ́yìn wà yẹn ibẹ̀ yẹn káyí pé London lẹ́wà ṣùgbọ́n aago tí wọ́n ń wò yẹn aago Delhi ni ní India ọ̀ wá tètè mọ̀ pé Delhi ní bẹ lórí ẹ̀ wọ́n á sọ yìí pé aago mẹ́ta tẹ́ gbéra aago mẹ́sàn-án lù láàárọ̀ ni pé irú abago tilẹ̀ ṣe yàtọ̀ báwọn two hours lẹ́yìn sì fẹ́ lò níjọba sọ di seven hours mọ́ lọ́wọ́ ọmọ lórí ìrìn àjò tẹ́yìn lọ tí wọ́n ní kẹ́ dúró kẹ́ tó pààrọ̀ bàálù ó rí i pé tó o bá sùn ò ní sùn dẹnu tí o bá fi lè mú nǹkan kan lọ kódà kó jẹ́ pépà tó bá jábọ́ lọ́wọ́ rẹ tí ò mú nǹkan kan jáde pẹ̀lú ògbọ́nà ọ̀tají torí kí bàálù ọmọ bá fi ọlẹ̀ so bẹ́ẹ̀ lọ yẹ ká máa sẹ̀mí lé ayé ká máa yí pé travel wa at any time ni ẹrù ọlọ́nkan nínú àwọn ọmọ nàìjíríà tún á jẹ́ ọ̀kan nínú àwọn alálàájì tó ti Lagos tó lọ sí hajj lọ́dún yìí wọ́n darí bọ̀ láti hajj wọ́n dé Jeddah láti ibẹ̀ bàálù gbé wọn wọ́n ní wọ́n kọ́kọ́ sinmi ní Dubai kó tó di pé wọ́n wọ bàálù míì tó máa gbé wọn bọ̀ wá sí wọ́n ti dúró iye wákàtí tó sọ tó sọ pé wọ́n dúró àti wọ́n ti yàwó rẹ̀ wọ́n wà lórí ìjókòó ìgbà tí wọ́n sọ pé ọ̀dà ẹ̀yin tí ẹ wọ bàálù báyìí o eléyìí ti ń lọ sékòó ní nàìjíríà ẹ tún lọ dúró lórí ìlà fún ìpalẹ̀mọ́ àti wọ bàálù tí ó gbẹ̀yìn bàbá yìí orí pé ọ ń lọ síbi tí ó ti dúró àbó ti dúró ń bẹ̀ ló àṣé àkọọ́lẹ̀ ti wà wípé yóò lọ ṣiṣẹ́ hajj orí ìyànjú àti padà wálé lórí iṣẹ́ hajj yẹn ni ó kù sọ́nà tòǹbò níwá náà mà tó kù ìgbà wo lọ́ọ́ mà tí kú ń bọ̀ ọ̀kan nínú àwọn tó lọ ṣe hajj gan inú haram ló kú sí nígbà tí tọ́wọ́ à ń forí kalẹ̀ ní ṣe ibi tó ń kú sí nìyí. àwa wí tán ó ní ayọ̀ ọlọ́pọ́n ni wọ́n máa ta láyé tiẹ̀ kìnnì kan bẹ́ẹ̀ ńlá máa ta ń jojúmọ́ orí pọ́ǹta lọ bá kú sí. ànábì sallallahu alaihi wasallam ti sọ pé ẹni tí kálukú bá kú lórí rẹ̀ ńkọ́ ni wọ́n fi gbé dìde wọ́n gbé ọ dìde lórí ayọ̀ ọlọ́pọ́n òfò wọ́n gbé ọ dìde lórí pẹ́ǹta nàìjà bẹ́ẹ̀ kìnnì kan ni ó jẹ kìnnì kò ní jẹ àtijọ́ kọ́ akramakumullah máa gbélé ayé bíi onírìn àjò onírìn àjò tẹ́rù rẹ̀ bá pọ̀ ṣé yóò rọrùn fún gbogbo nkóhun téèyàn bá fẹ́ fi travel láyè eléyìí tí ọrọ̀ ọrùn gbẹ́rù jù ó ń lọ́kọ̀ọ́jú omi tẹ́rù bá pọ̀ ọgbà torápò rẹ̀ náà gbà báwo wá ni tó bá jẹ́ bàálù èèyàn dà mà báwo ni tó bá jẹ́ mọ́tò èèyàn dà torí rẹ̀ onírìn àjò kò yẹ kẹ́rù rẹ̀ ọ̀pọ̀ o irú ẹ̀ bàbá kan wọ́n ní máa ń ṣàpèjúwe wọ́n máa ń lọ sóde sàárà ayẹyẹ tán máa ń lọ so wọ́n á ní bàbá yẹn tán bá tò dédé nínú àwọn tí máa ṣe abẹ́sìnkáwọ́ wọn tán bá dé wọ́n tún máa kọ́ ọbọnú àpò bàbá wọn gbogbo owó tí wọn bá bá ń bẹ wọn tún kó jáde pé owó tí wọn owó tí ibẹ̀ náà lẹ ti pa <laughs> ẹ dà kò sí bá ń délé nu mùsọ́lá àti yín tẹminọ́lọ́jì yìí kò sí bá délé mẹ́ tí wọ́n máa dà sí sí ọlápò ìgbé ọlọ́ọ̀lọ́ náà àti ètò fún spẹ́ṣálì àti ètò jẹ́ ti gbogbogbò wọ́n yọ gbogbo ẹ̀ lápò bàbá ẹnìkan wọ́n pàkíyèsí bàbá àjọ kan pé àbàbá gbogbo owó tán kó lápò yín èyí tán fún yín pé kọ́ba yín délé nì ó ní ẹjọ́ wọn kó gbogbo ẹ̀ ẹjọ́ wọn kó gbogbo ẹ̀ ó wù mí pé bí mò ń bá lọ kẹrù mi tí wọ́n kó lọ ọmọ jù tí ó wà nù ìlọ èmi ò ní wàhálà tó ti pé òde tí ń lọ náà wàhálà ni ẹ̀ ò ń ṣe bídíà ọ̀hún rẹ̀ ọmọ jù báyìí lọ rí nǹkan so eléyìí túmọ̀ sí pé lódodo tá à ń bá ń lọ kó láyé kò yẹ ìtumọ̀ ọmọ pọ̀ ni pé ẹrù mi àmẹ́rù rẹ̀ ọyọ̀kọ́ pọ̀ débi pé agbára ka agbára reluwé ò lè ka agbára àwọn kọ̀ńténà tí ń ru àwọn ọkọ̀ ojú omi tí ń ru kọ̀ńténà ìníye kò lè ka ní dáadáa àmọ́ àìdá kọ́ wà nù tẹ̀rántẹ̀rán torí rẹ̀ kọ́ wà ń lé ayé bíi àlejò tàbí onírìn àjò ilé ìjọba àwọn ṣé bẹ́ẹ̀ náà làwa wá ń ronú ẹnìkan sọ pé mo níyàwó mẹ́rin sà ṣùgbọ́n mo rí ọmọbìnrin kan wù mí bàjẹ́ ẹ dákun àwọn ìyàwó mi ọ̀sẹ̀ mi o ó sì ní mẹ́rin but ẹ jọ sà ṣé mo lè kọ number one kí wọ́n á fẹlẹ́ yìí replace ẹ̀ sẹ́ni tí ń gbélé ayé bí àlejò ni <laughs> àbẹ́ni tí ń gbélé ayé bí arìnrìn àjò so bákan náà ẹni tó ṣe pé òun tó ra gbé mọ́tò rẹ̀ jáde gbogbo ibi tí wọ́n á lọ masha Allah la quwwata illa billah ń fi mọ́tò yìí gbọ́ bùkátà tó bá rí mọ́tò kan tó yọ pé ah! ṣé mọ́tò wàhálà wàá wọ̀ yìí tó bá jáde ó sì páàkì ẹ̀sẹ̀gbẹ́ títí kó òun tún padà sídìí ẹ̀mọ́ láéláé ààbò ń bá rówó tó ń rarú eléyìí sẹ́ni tí ń gbélé ayé bí àlejò ni àbẹ́ni tí ń gbélé ayé bí ẹni tí ń rìnrìn àjò jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ lọ ń wa gàrí mu tó ń fi kúlíkúlí àtẹ̀pà tó ń fi ń ṣèkejì rẹ̀ kí sì ń yọ alhamdulillah ọ̀ jálè ṣùgbọ́n bẹ́ẹ̀ nìkan lálejò wọ́n bá gúnyán fún ẹ wọ́n fi tan tọ́kí eléyìí tó dọ́sọ̀ bíi mẹ́ta wọ́n gbélé wọ́n tún bọ́ fa wọn kí ní ẹ wọ́n ti pè ọ̀sán inúgbò ẹlẹ́rìn dòdò kí è sọ́ọ̀tì wọ́n bọ́ gbé sí lọ́wọ́ ń fi léyìí tẹ̀lé léyìí ló ń gbé léyìí léyìí inú rẹ̀ wá dùn pé ah, látòní lọ́wọ́n tún ní jẹ oúnjẹ kan máa fi rẹ̀ léyìí bọ́ bá gbà kí máa jalè wọ́n máa jà ṣé ẹni tí ń gbélé ayé bí àlejò lù abẹ́ni tí ń gbélé ayé bí onírìn àjò kálá so ẹ̀rí pé ìgbésí ayé táwa ń gbé kìí ṣe bí àlejò kìí ṣe bí àlejò àgbélé ayé nígbélé ayé orin àjò báwo à ẹ̀rí tí èèyàn kan ní ìsinyìí báyìí lọ sọ pé ilẹ̀ tó fẹ́ kọ́lé sí lórí o bó ló ṣe jẹ́ tiẹ̀ mọ́ra ni à àwa ti gbẹ́sẹ̀ lé ẹ sì gbẹ́sẹ̀ lé báwo àwa gẹ́gẹ́ bíi baálẹ̀ àwa gẹ́gẹ́ bíi ọba àwa gẹ́gẹ́ bíi ọmọ abúlẹ̀ sówó. So agbẹ́sẹ̀lé gbogbo tá a bá sì gbẹ́sẹ̀lé tí wọn ò bá yọ ara kó ń bẹ̀ a lè tẹ̀ pa sẹ́ni tí ń gbélé ayé bí àlejò nu sẹ́ni tí ń gbélé ayé bí arìnrìn àjò nu sẹ́ni tí ń gbélé ayé bí àlejò oní ọ̀mọ̀ lọ dáwọn èèyàn lọ́nà tí ọmọ pa wọn lẹ́kún kó òun lè bá rẹ́rìn sẹ́ni tí ń gbélé ayé bí àlejò oní ọ̀mọ̀ lọ́ nǹkan gbà máwọn èèyàn lọ́wọ́ sẹ́ni tí ń gbélé ayé bí àlejò òun lẹni tó ṣe wípé yóò máa lo gbájú ẹ̀ ó ní torí kò ti kàwé òun ò rí sẹ́ kò sí ń yahoo laization lọ sẹ́ni tí ń gbélé ayé bí àlejò nu. kálá ẹ rí i pé ìgbà tí àwọn ti bẹ̀rù Allah wọn ò ronú kú gan-an ń lọ síwájú nínú àìlègbélé ayé bí àlejò torí tí èèyàn bá máa ronú kú kò bùkátà pípọ̀ lágbájá tá à ń jọ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọmọ ti kú nù ìwọ náà ó ṣe pẹ̀lẹ́. a tàmẹ́dọ̀ tí a jọ dá ọ̀tún la àsáàrí mánu ọmọ gbélé ayé bí ẹni tí ń rìnrìn àjò torí wọn náà mọ̀ gbà tí tiẹ̀ náà ó dé eléyìí túmọ̀ sí pé ẹ jẹ́ ká bẹ̀rù Allah ẹ jẹ́ ká rántí àwa kọ́la bíra wa ẹnìkan ló bí wa lọ́kùnrin ìyẹn àwọn bàbá wa ẹnìkan ló bí wa lóbìnrin ìyẹn àwọn màmá wa ẹni tó bá sì jẹ́ pé bàbá àtìyá tiẹ̀ bá wà láyé dìsìn kó tara àwọn ẹni tí bàbá àtìyá tí wọ́n ti kú kó fi máa kọ́ ẹ̀kọ́ kalẹ̀ pẹ̀lú tó ṣe wọ́n sì ò nà jọ̀ka bàbá rẹ̀ ọ̀lọ́ màmá rẹ̀ ọ̀lọ́ yóò túmọ̀ sí wípé bí bàbá tó bí bàbá tiẹ̀ ti ṣe lọ tí màmá tó bí bàbá rẹ ti ṣe lọ bàbá tó bí ìyá rẹ bó ti se lọ ìyá tó bí ìyá rẹ ti ṣe lọ bẹ́ẹ̀ làwọn náà lọ́jọ́ kan so yọ́ọ́ máa wá kàn yọ́ọ́ máa kàn títí tí èkà wá náà àìmọye ọmọ tó ti kú lójú òbí rẹ̀ eléyìí túmọ̀ sí pé tá n bá ronú àwọn ẹni tó ṣẹ̀ wá ìwọ̀nba ńlá kọrí ọ̀ma tá à ń bá ronú pé àwọ̀ ọ̀jábọ́ láti sánmà ẹnìkan ló bí wa òun ò sí má báyìí ìwọ̀nba ẹni kìràkìtà ìranù ní ọ̀ma kódà gan tá ronú dé orí ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa kò sí tàbí ṣùgbọ́n a á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí tí a bá ronú títí tínú yín dùn táwọn òkè kìnnìkan bọ́ sí fún yín tẹ́ bá ronú débi pínbó lànàbì wà nìyí sọlọlọ alayhi wa ó ti kú anabi ń bẹ ok tànàbí bá kú ti ń bẹ lábẹ́ ẹlẹ̀ àwa là ní kú àwa ní kan torí wa ẹni tó lówó ẹ dáadáa nínú owó yín ẹ ṣe ìpalẹ̀mọ́tọ́ dáadé lọ́nà tí ó fi bí rere fún yín lẹ́yìn ìgbà tẹ́ ẹ̀ bá sí ń bí má ẹ̀yin tó ṣe wípé agbára ara òun náà ni Allah fún yín ẹ lò dáadáa ẹni tó yẹ pé agbára ọpọlọ òun náà ni Allah fi ta lọ́rẹ ẹ lò dáadáa ẹni tó di olóye olùmọ̀ràn ẹ lò gbogbo àwọn ẹ̀bùn ńláńlá yìí ẹ lò dáadáa ẹni tó bá ti kú àti lò nǹkan kan ò sí ma o torí ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú láti wá bí ó ti ṣe dáa fún wa kalẹ̀ láti ilé ayé yìí kó tó di pa kù ẹ mẹ́jọ awo wọ́n máa yé púpọ̀ púpọ̀ ẹ jẹ́ ká rántí pé bá wo wọ́n máa bá wo wọ́n máa kù wíwo wọ́n mọ̀ wá níjẹ́ ká lè ṣe nǹkan tí ó ṣe wá láǹfààní níbi tá à ń lọ torí ẹ̀ ní Ibn Umar nígbà tá a dé sí yíyẹ tán ó náà máa ń pàtàmà fáwọn èèyàn báyìí pé. idha amsayta fala tantadhir as tí di ìrọ̀lẹ́ láyé má retí pọ́ dàrọ̀ bá a ti ṣe o lè dàrọ̀ kí láǹfààní tó wà ń bẹ̀ wà to ṣe dáadáa tó ṣe wípé tí àkọọ́lẹ̀ kó kú lálẹ́ yìí wa fala tantaziril masa tọ́lọ̀ ń bá sì ní kí ilẹ̀ ọmọ bọ́ láyé má retí ipò dìrọ̀wọ̀ ìtumá rẹ̀ òun náà ni pé téèyàn bá ti mà wípé ọwọ́ ọ̀sán yìí ní rì ma ilẹ̀ ò ní súbá mi láyé màá ṣe àwọn dáadáa dáadáa dáadáa dáadáa eléyìí tó fún mi láǹfààní àti rírẹ gbà lẹ́yìn ìgbà tí mo bá kú eléyìí túmọ̀ sí wípé kájẹ́ ẹni tó ṣe pé a máa lo àkókò ìgbésí ayé wa dáadáa wa khudh min sihhatika li maradik lo àsìkò àlàáfíà rẹ fún tí ó ṣe ọ́ láǹfààní nígbà àárẹ̀ rẹ gbàtọ́ lálàáfíà fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ eegun agbára gbogbo ọmọ gùn ọ́ máa fi ṣe dáadáa de ìgbà tá a rí ó dé torí pé ẹni tó bá gbádùn kọ́ mọ̀ yọ ayọ̀ pọ̀rọ́ kọ́ rántí ìjọ́ tá a rí ó ṣeun ẹni tí sì ń sáré kọ́ mọ̀ ṣe sọ̀rètí nù kọ́ rántí pé lẹ́yìn àárẹ̀ ó ṣeé ṣe kéèyàn gbádùn kọ́ lálàáfíà máa ṣe lásìkò tó lálàáfíà ẹni tí ó wúlò fún ọ lásìkò tó ń bá ń sáré torí nínú àkọọ́lẹ̀ Allah nínú ẹ̀sìn Islam yìí wọ́n ní téèyàn bá ti máa ṣe dáadáa tí máa ń ṣẹ̀sìn dáadáa lásìkò ògbàtọ́ lálàáfíà tí ìdíwọ́ kan bá wá lọ ṣẹlẹ̀ sí i tọkọ dínà rẹ̀ láti ṣerú dáadáa síṣẹ̀sìn tí máa ṣe yẹn bí àárẹ̀ tàbí ń tọ́jọ́ bẹ́ẹ̀ Allahu azza wa jalla yóò ní kí wọ́n kọrú ládáadáa ńlẹ̀ fún tó ń ta irísẹ́ nítorí ìdíwọ́ tó ní. yàtọ̀ sẹ́ni tó yẹ pé kì í ṣe tẹ́lẹ̀ náà ìdíwọ́ kan tó wá ṣẹlẹ̀ ńgbà tí ò nídìíwọ́ tó dilẹ̀ sóṣe ni kò kúkú ṣe. eléyìí túmọ̀ sí wípé máa ṣe lásìkò tó o gbádùn èyí tí ó wúlò fún ọ lásìkò tó ń bá ń sáré ẹni tó ń pè é kọ́ wá sin Allah lásìkò tó gbádùn tí ọ̀wà mọ́síláṣí ọ̀rọ̀ àdìpá rẹ̀ wá kò lè dá dúró má kò lè dá jókòó kò lè dá sọ̀rọ̀ má wọ́n á ní gbé òun lọ kí ló dé kíkẹ́ bọ́yá ọlọ́run ọbọ̀ ìwọ síjọ́ rẹ tẹ́lẹ̀ wọn náà síjọ́ rẹ tẹ́lẹ̀ náà ẹ sọ fún bàbá ìmáàmù mi lọ àdúrà àsìkò tẹnu ẹ tó wọ wò tó jágara ṣé ìwọ fi rántí ara rẹ nù àdúrà rí ó kúkú fi rántí ara rẹ nù àdúrà ìwọ ò ṣe dáadáa síra rẹ ò ń retí káráyọ sànù rẹ ó dájú pọ̀ gbádùn. akramakumullah ibn umar ó ní wa min hayatika li mautik máa ṣe lásìkò tó ń sẹ̀mí ohun tí ó wúlò fún ọ lẹ́yìn ìgbà tó o bá kú ẹni tí ò bá ti sànà àti ṣera rẹ̀ láǹfààní nígbà tó wà láyé kí ló rò pé nìkan wá lè ṣe fún ọ lẹ́yìn ìgbà tó o bá kú tí ó wúlò fún ọ ìwọ sànà kó o ti ṣe ń tọ́ da kalẹ̀ o sì sànà kí gbogbo ń tọ́ máa ṣe sí ọ ń dáadáa lẹ́yìn ikú rẹ̀ ó wúlò fún ọ bó ló ṣe wá fẹ́ wúlò fún ọ kò lè wúlò fún ọ. gbàtà wà láyé là sin lọ gbàtà wà láyé là á bẹ̀rù Ọlọ́run ìgbà tá a wà láyé là á sá fún tọ́lọ̀ ń ṣe léwọ̀ ìgbà tá a wà láyé là á súnmọ́fin Allah kìí ṣe ńgbà tó bá kú o. idha kunta fi dunya anil khayri fama anta fi yawmil qiyamati taf'alu. tí wọ́n bá ti jẹ́ni tó kágara níbi àti ṣe rere láyé sọ fún wa kí ni nǹkan tó lè rí ṣe ń jọ gbèǹdè kò sí o torí ẹ̀ ọ̀dọ̀ wa wa o ẹ jẹ́ ká lo àsìkò tá a gbádùn dáadáa fóònù tí ó ṣe wá láǹfààní nígbà tá à ń bá ń sáré ẹ jẹ́ ká lo ìgbésí ayé wa dáadáa fóònù tí ó ṣe wá láǹfààní lẹ́yìn ìgbà tá a bá kú eléyìí ń bẹ nínú àwọn ọ̀rọ̀ tó ṣe pé èèyàn kàn lè sọ àyàfi kéèyàn kẹ́kọ̀ọ́ látẹnu ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun náà ló jẹ́ kírú ọ̀rọ̀ yẹn máa jáde láti ẹnu Abdullah ibn Umar látàrí ní tó ti gbọ́ lẹ́nu ànábì pé kun fi dunya ka annaka gharibun aw abiru sabil máa ṣẹlẹ̀ ayé bí ìgbà tó ṣe pàlejò ni ọ́ tàbí arìnrìn àjò. hadisi tó tẹ̀lé lẹ́yìn ó wá látọ̀dọ̀ Abul Abbas Sahal. ابن سعد الساعدي رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال ọlọ́kùnrin kan wá sọ́dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam lọ́wọ́ ni dullani ala amalin idha amiltuhu ahabbanillah mo ń fẹ́ kó tọ́ka iṣẹ́ kan fún mi tó ṣe pé tí mo bá ṣe allahu yóò nífẹ̀ẹ́ mi. wa ahabbani nas àwọn èèyàn náà nífẹ̀ẹ́ mi ẹ rí i pé kókó ńlá méjì gbogbo kálukú wa là ń sànà kí Allah wọ nífẹ̀ẹ́ wa gbogbo èèyàn yóò sì máa fẹ́ káwọn èèyàn kan fẹ́ràn o látàrí wọn ń wá káwọn èèyàn fẹ́ràn wọn oríṣiríṣi oògùn ilé ìrìtà àwọn èèyàn ń lọ ṣe. pàápàá ní yorùbá lẹ́wù wọ́n lè pé kínní kan ìyọnu àgbà wọ́n ń wá ìyọnu àwọn àjẹ́ ìyọnu ayé ó lè lọ́ọ́ máa mú àǹtú kan bí àgbo wọ́n lè po àǹtú papọ̀ mọ́ lọ́fíńdà fún máa fi para títà yẹn bá ti rí ọba yìí sẹ̀sẹ̀ lọ́mọdé yọ̀ mẹ́yẹ sẹ̀sẹ̀ wọ́n gẹ́gẹ́ bí ẹyẹ òun ṣàìdá sáwọn èèyàn òun fẹ́ kí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀. òun dínà mawa má wọn òun fẹ́ kó nífẹ̀ẹ́ rẹ̀ ó rí rere kó ṣẹlẹ̀ sí wọn kí inú rẹ̀ ó dùn sóore tó ṣẹlẹ̀ sí wọn òun sì fẹ́ kó nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀rọ̀ alógun yẹ̀yẹ́ kan tó ń ṣe ìní òjè kó nífẹ̀ẹ́ rẹ̀ bó ló ṣe lè rọrùn bẹ́ẹ̀ kò lè rọrùn torí ẹ̀ oògùn eléyìí ó là nàbì sallallahu alaihi máa ń kọ́ wáyé sàhábẹ́ ń béèrè. kọ́ mi ní nǹkan kan tọ́ka sí nǹkan kan fún mi tó ṣe pé tí mo bá ṣe Allahu yóò nífẹ̀ẹ́ mi àwọn èèyàn náà ó sì nífẹ̀ẹ́ mi. Ànábì ní izhad fi dunya yuhibbuka Allah rí ayé sá má wàwọ́ má yé má kò lé ayé má yá Allahu yóò nífẹ̀ẹ́ rẹ̀ nítorí kí tó o bá ti ráyé sá tó o kò lè yàtọ̀ wáwọ́ ma ẹni tó kù ni pé wàá dojúkọ ẹ̀sìn wàá kẹ̀sìn kù ní tí ìbá ṣe pé tó o bá ti délé o ti ní satellite channels tó ṣe yí pé o máa wo àwọn oríṣiríṣi ètò lórí ẹ̀ ó súnmọ́ pé tó bá ti wọlé rẹ̀ ta wọlé rẹ̀ lẹ́yìn sọ̀láàtì làìṣá yìí wàá ṣe sunnatu ratibati làìṣá rákà méjì tí ń bẹ lẹ́yìn sọ̀láàtì làìṣá tó bá ti ṣe tán ó súnmọ́ tó bá ti jẹun alẹ́ lẹ́yìn sọ̀láàtì maghrib kó jẹun abá tó fẹ́ jẹ kó sì lọ sùn torí kó lè bá a àti jí lóru láti ṣe tahajjud ó sì súnmọ́ tó bá jọ máa ti ń kẹ́kọ̀ọ́ kó jẹ́ pé lẹ́yìn ìgbà tó bá ṣe sunnatu ratibatil isha kó gbé tírà rẹ̀ kó máa tọ́ kó gbé tírà rẹ̀ kó máa ṣàwọn ìwádìí tó fẹ́ ṣe nígbà tó ṣe pé ò ní nǹkan tó lè mú ọ sẹ́rí kúrò nídìí àwọn dáadáa yìí àmọ́ tó bá ní àwọn nǹkan kan tí máa darí ẹni kúrò nídìí ṣíṣe dáadáa ó satellite channel ó rí i pé ọmọ ẹ̀sìn aláàlá kí ìmáàmù ó tètè sálámà ni because ó ti wo fíìmù débì kan kó tó di pọ̀ wá sọ̀látul ìṣà so àwọn tí ó ṣẹlẹ̀ lásìkò tẹ̀ ń fi ṣe ìṣá yẹn ò láǹfààní àti rí kò lè rọrùn fún ẹ láti sọ fún transmitting station wípé gbogbo ní tẹ́tí fi hàn ń gbà tẹ́mi wá ń sọ̀látul ìṣà ẹ̀ tún fi hàn mí kọ́lẹ̀ lómi ó ti sẹ́ẹ̀tì wọ́n ti pè rìkọ́dà kalẹ̀ pé kó túnbọ̀ rẹ́kọ́dù ẹ̀ torí wọn fẹ́ kí gbogbo nǹkan lọ mú un lọ. ó lè jẹ́ bọ́ọ̀lù kan wọ́n ń gbá tí wọ́n ti sọ pé the ball the blue ni ó ń win ni the red so ìwọ ò sì fẹ́ rí pé gbogbo àwọn ègé tí wọ́n gè àtàwọn scores tí ó wáyé kọ́ mọ̀ sójú rẹ̀ ó lè máa wo bọ́ọ̀lù yẹn lẹ́yìn sọ̀láàtì làìṣá títí tí ètò aago mọ́kànlá àbọ̀ ẹ̀sùn máa pé wọn múná lọ lórílẹ̀‐èdè tiwa tẹ́kọ̀ọ́ bá ti ń tánu jẹ́ wọ́n tún máa pààrọ̀ míì sí nítorí kó lè bá jẹ́ kó gbogbo ìṣẹ̀lẹ̀ bọ́ọ̀lù yẹn kọ́ kò ní sẹ́yìn rẹ̀ ó lè jẹ́ fíìmù wọn yìnbọn para wọn náà fíìmù rọ́ pé hàn ápùtọ̀ yẹn ọgbọ́dọ̀ wí náà bóòsì yẹn àbí ẹ̀kọ́ ni so gbogbo eléyìí yóò jókòó tì ẹlòmíì sì lè jẹ́ pé browser ni ó fẹ́ browse fẹ́ wo kí ló ń lọ lẹ́yìn náà àwọn site àbí ẹ̀kọ́ ni ó lè jókòó tì títí aago méjìlá fala saddaqa wala salla ẹ rí i pé gbogbo sọlá àti náfìlà kan ẹ ti ẹ̀ dúpẹ́ pé mo wá ìṣá tẹ́tà ni kọ́ máa dúpẹ́ fún ta ni pé kí ló ṣẹlẹ̀ <laughs> subhanallah akramakumullah ẹ rí i pé àwọn nǹkan táwọn èèyàn mójútó ilé ayé ni wọ́n àrí ilé ayé sá wọ́n àrí ilé ayé sá rárára ìdínà tó fi jẹ́ pé àwọn èèyàn jàǹfààní pé kí Allah ò nífẹ̀ẹ́ àwọn ngbà tí anabi sallallahu alayhi wa sallam sọ pé la u'tiyanna ar-rayata ghadan rajulan yuhibbu Allah wa rasulahu wa yuhibbuhu Allah wa rasuluhu. màá fi àsíá ogun lé ẹnìkan nu yín ìròyìn rẹ̀ ni pé ó fẹ́ràn Allah ó fẹ́ràn ránṣẹ́ Allah Allahu àti ránṣẹ́ rẹ̀ náà wà nífẹ̀ẹ́ rẹ̀ Umar ní mi nàgàwá ipò rí láyé ṣáájú ọjọ́ yìí ah ó wù mí kọjá pé mi wọ́n gba sí àǹfọ̀n kí ni wọ́n sọ tó fi wo Umar Allahu fẹ́ràn rẹ̀ anabi ah kìí ṣe kí wọ́n fẹ́ràn lọ́ba bàrà kí Allahu fẹ́ràn rẹ̀ ó ní torí rẹ̀ báwo la ṣe rí fẹ́ Allah izhad fi dunya rílẹ̀ ayé sá yuhibbuka Allah Allah ò ní fẹ̀rẹ̀ torí pé èsì rírílẹ̀ ayé sá òní kó súnmọ́ Allah ó súnmẹ́sìn rẹ̀ èyàn wá lè máa sọ pé ẹ ah, ilé ayé tí wọ́n ń tẹ̀ wọ́n á jẹ yìí ilé ayé tí ò jẹ́ ká lè súnmọ́ Allah yìí kí ló dé tó fi wà ah, ọmọ pé lè àdánwò ilé àdánwò ni bàbá sì fi rìn mọ́ ìlú ò rí ẹ̀tàn jẹ ilé ayé lọ́dọ̀ tí wọ́n ń bìyà simple life wàláhi tàláhi simple life tó bá jáde tó rìnrìn àjò ńlẹ̀ ayé ọmọ pé very very simple life a village life lọ́pọ̀lọpọ̀ sẹ̀mí tá à ń sẹ́ńbì síbẹ̀síbẹ̀ ó náà ń ta àwọn èèyàn jẹ wàá dé orílẹ̀-èdè ibòmíì wàá rí àwọn ilé àwòsífìlà àwòyanumọ́panudé òní mọ́gbàtẹ́nu rẹ̀ ọmọ sọ pé ayé yìí náà ayé yìí náà ẹ wàláhì so èyàn kọ́kọ́ gbàgbé ibi tó ń ti ń bọ̀ tó bá sọ̀rọ̀ alẹ̀ fún òní rántí pé nǹkan kan jẹ́ Islam ah torí ọmọ òwò bí tó ṣe pé ọkàn fẹ́ fúnlẹ̀ mọ́ra rẹ̀ àwọn àgbádùn àwọn ṣíṣe bí ọba tó yẹ kó máa ṣe gbogbo ẹ̀ ni wọ́n dì mọ́ ìdí nìyí tó fi jẹ́ pé tíyàn bá fi lè jẹ́ pé kò ráyè sá yóò sì rí ẹ̀sìn sá gbogbo ẹni tí ó bá sún mẹ́sìn ó gbọ́dọ̀ ráyè sá kò túmọ̀ sí kíkọ́ ọmọ gun kò túmọ̀ sí kọ́ ọmọ sùn lẹ́lẹ̀ ọmọ sùn o àbí òye wa kò túmọ̀ sí kí wọ́n má jẹ oúnjẹ tó dáa o àmọ́ mẹ́jọ jẹ́ pé gbogbo eléyìí nìkan ni ó gba làákàyè rẹ̀ mẹ́jọ jẹ́ pé gbogbo eléyìí nìkan iná lọ́kàn máa ronú kan gbogbo ògbà ò ní ronú páàkù ẹja máa rántí gbogbo ògbà pé kú ń bẹ́ẹ̀ kárí ilé ayé sákámọ̀ wò wọ́n máa bákan náà à ń fẹ́ káwọn èèyàn nífẹ̀ẹ́ wa izhar fi ma inda nas yuhibbuka nas rí ní ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn sá tó bá ti rí ní ti ń bẹ lọ́wọ́ wọn sá wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo ẹni tí wọn náà bá mọ̀ pé ń tọ́ wà lọ́wọ́ rẹ̀ lọ́fẹ̀ẹ́ gbà tí ń fi ṣe fi ṣẹ̀bi lìlá tó nífẹ̀ẹ́ rẹ̀ oníkálukú wa sẹ́ẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ kọ́dà ẹ ti sọ student ni mí bàtí wọ́n mọ̀ pé gbogbo àwọn student tó ń patronize yàrá mi tó ń wá gbogbo ìgbà yìí kìí ṣe pé wọ́n nífẹ̀ẹ́ mi torí ti Allah wọ́n fẹ́ gba handout ni handout yẹn wọ́n need it to pass ṣe mọ̀ pé after out. kí ni ó ṣẹlẹ̀ ah ó di hand run wọ́n sà fún ọ ni tí wọn náà bá ti mọ̀ bẹ́ẹ̀ ó rí i pé òní sọ̀rọ̀ alẹ̀ fún wọn pé sẹ́wọ̀n á wá mi tó rọ náà ni ebi tó ní gbà ni ha bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹni tó bá jẹ́ pé ń súnmọ́ ń bọ́ ṣe nítorí pé olówó eléyìí sábà yí àwọn olówó kì í sábà yí àwọn ẹni tó nípò kì í sábà yí àwọn ẹni tó lọ́lá gbogbo àwọn ẹni tí ń súnmọ́ yẹn ninety nine point nine percent wọn fake friends ẹni gbogbo wọn wọ́n ṣe ọ̀rẹ́ gidi nítorí pé nígbà tí a wà lóru níbo lọ́sàn tí wọ́n wà àsìkò ìgbà tó wà láláìní ta ni ń bọ́ sínú wa yóò bá sọ pé àìlówó nìbí òsì tówó bá dé tẹ̀rù tọmọ abánitan nígbà tí wọ́n bá ti rí pé olówó gbogbo wọn súnmọ́ tí wọ́n bá rí pé onípò gbogbo wọn dọ̀rẹ́ rẹ̀ tí rí pé ọlọ́lá gbogbo wọn máa bọ́ ọ ṣe kìí ṣe torí Allah tí ipò ń bá bọ́mọ lọ́wọ́ pinrin tí olówó bá dolówó àtijọ́ tọ́láyùn tó bá wọ́ mi wàá rí i pé ẹnìkan ò ní sẹ́kù lè rẹ̀ mọ́ wọ́n náà ọmọ rẹ̀ mí gan ọ̀sà mọ̀lẹ́bí rẹ̀ gún fi ọlẹ̀ ẹ tara tàwọn ẹni tó ṣe pé àdánwò àìní ti dé bá ẹ fi kọ́gbọ́n àsìkò ìgbà tí wọ́n ní wọn ò lè sọ yé èèyàn tí ń wádọ̀ wọn lójúmọ́ kan síbáà náà rí ní ìsìn tẹ́ bá rólówó kan ládùúgbò kò ní mọ ibi táwọn bàbá màmá ti wá wọ́n ti tò sẹ́nu ọ̀nà rẹ̀ wọn kàn nígbà lọ́wọ́ tán fẹ́ fi gba bára ni àmọ́ fáìn bára wọn wá sí. àwọn kan wà tí wọ́n mọ̀ pera wọn mọ̀lẹ́bí rẹ̀ tẹ́ẹ̀sì nǹkan kan tán bẹ́ẹ̀ ni ó lè máa dúró ẹran bàbá kan bàbá ẹlẹ́kọ̀ọ́ bàbá kínní kan bàbá ò ní tẹ̀kọ̀ torí ní tó gbà lọ́wọ́ rẹ̀ ni. tọba ti di ipò lówó má allah àwọn náà ni ó tún máa bọ̀ ọjà ẹ lẹ́yìn máa ti fún un ní nǹkan kan mọ́ jáde olórí ibú ah, kí lọ́sọ́dọ̀ <laughs> olórí ibú kò lówó má bẹ́ẹ̀ ni ẹni tó bá wà ń pò ẹ tara tàwọn ẹni tí kò ti bọ́mọ lọ́wọ́ ẹ ti ṣàpèjúwe ẹni tó jẹ́ pé tẹ́lẹ̀ kúrú kẹrẹ làwọn èèyàn ń wọ́ lẹ́nu ọ̀nà rẹ̀ lónìí ó lè sọ̀sù kan tí ò ní rẹ́ nìkan wá wò. tó bá kó kù ni torí pò lówó má torí ẹ̀ ìwọ rí ti ń bẹ àwọn èèyàn sá àwọn èèyàn gbogbo èèyàn wọn wá ń bọ pé ẹran mi lọ ẹran mi gbogbo èèyàn ẹnìkan wá wá òrírí gbóná ṣe wọlé lọ́ba ní asalaamu alaykum alaykum salaam ṣé òsì kí lẹ́yìn náà wá wá o ń yín á ní fẹ́ ẹ bá ìrànlọ́wọ́ kan wá ẹ bá ah, rárá kí nǹkan mọ yín kí n sálámà sí yín kan. الله أكبر جزاكم الله خيرا بارك الله فيكم كثر الله من أمثالكم الله yóò fi ìbùkún fún yín yóò san yín lẹ́sàn-án rẹ̀ yóò wá jẹ́rú yín ọ̀pọ̀ láyé torí àwọn ẹni tó pọ̀ tí ń wáyé kí làwọn ń bá wá ẹni tó wà lọ́wọ́ àwọn fẹ́ gbà. gbogbo ẹni tó bá ti mọ̀ yìí pé ń bá mi ṣe nítorí ti Allah ṣe nítorí ti ń bẹ lọ́wọ́ mi yóò nífẹ̀ẹ́ rẹ lódodo àmọ́ gbogbo ẹni tó bá ti mọ̀ pé ti ń bẹ lọ́wọ́ mi lọ fẹ́ gbà ò nífẹ̀ẹ́ mi ní sí ti ń bẹ lọ́wọ́ mi kò ní nífẹ̀ẹ́ rẹ kó sanwó owó tó ọgbà tí kírẹ́dìtì bá ti jó tán kọ́ wọ́n sọ pé the number you are calling is not available uh, you cannot make the call you are trying to make you are trying to make at this moment because you are not having enough credit. báyìí ṣe rí inú jama nísìn ẹnìkan kan pè ọ ni gbà tó ń pè ọ salamu aleykum aleykum salam mo kàn ní mo fẹ́ sálámà sí ni la ilaha illallah jazakallahu khairan jazakallahu khairan tẹ́lẹ̀ tó ti gba kọ́ọ̀lù bíi mẹ́wàá ẹ̀dá kun ìrànlọ́wọ́ là ń wá ẹ̀dá kun sáárì ń ẹ̀dá kun ẹ̀dá kun eléyìí òun kẹfẹ́ kí ọ. subhanallah tó o bá ti rí ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn sá wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo wa òní òní àti mọ eléyìí nù gbèsè ayé wa ẹni tí ń bá ń bọ́ ọ ṣe nítorí ti Allah wàá rí i pé o nífẹ̀ẹ́ rẹ̀ gidigidi ẹni tí ń bá ń bọ́ ọ ṣe nítorí nǹkan kan míì wàá rí i pé fẹ̀rẹ̀ ò sí lẹ́mìí rẹ̀ tó ń bá ti ń fẹ́ káwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ má fojú sí ní tó wà lọ́wọ́ wọn. wọ́n wá lọ́rẹ̀ẹ́ là ń ṣe gbogbo ìgbà tó sì wá lójúmọ́ sí àsìkò oúnjẹ ni. ẹni tó ń lọ bá òun gan mánéjì ara ẹni ó wá jẹ́ pé tó bá ti gbóúnjẹ dé tó ń ti gbé bọ̀ lọ́wọ́ máa bọ̀ ẹ sàlámù àlékún mo ní yọjú sí ni ah, yọjú sí mi báwọn tó <laughs> fi jẹ́ pásíkò oúnjẹ ni wọ́n máa wá tó bá tí ó mà wípéjọ aṣúra la wà so wọ́n tó gbóúnjẹ wa wọ́n gbé wa wọ́n tó gbé wa wọ́n gbé wa sẹ́mi pé kì í sì béèrè tẹ́lẹ̀ ó ti tájẹ́tì àsìkò wọ́n á ti pọ́jọ́ ti lọ pé um, ṣé wọn ò ní gbé kí ni wọ́n ń gbé wá tẹ́lẹ̀ nà ìwọ ti aṣúra ni allah torí pé anybody tó bá ti jẹ́ pé kò bọ́ ṣe nítorí ti allah wọ́n á rí i pé wọ́n gan ò nífẹ̀ẹ́ rẹ̀ ṣẹjá kíyè sára kọ́dọ̀ ò fi dórí àwọn ọmọ tàbí ó fi dórí àwọn ìyàwó tá à ń fẹ́ tí ọmọ bá wà tó yẹ pé kò ní àkàsí fún bàbá rẹ̀ kò ní àkàsí fún ìyá rẹ̀ àfi tí wọ́n bá tó fún lówó sẹ́wọ̀n pé irú ọmọ nǹkan òbí ò ní nífẹ̀ẹ́ rẹ̀ a jẹ́ pé ọ̀kà mi kò bì tí ọba sówó tí mò ń fọ a jẹ́ pé níjọ́ tí n bá ti rówó fún ọ ńkọ́ màá sí wíríwíri ọ̀rọ̀ gbọ́ lẹ́nu ẹ̀ ẹ wòra yín wọ ẹ̀yin ọ̀dọ́ ọ̀sìn ìgbà tó sọ fún dádìí ẹ pé mo nídìí iye báyìí mo tún nídìí iye báyìí mo tún nídìí iye báyìí project kìnìkan kìnìkan kìnìkan òsirò five hundred and fifty thousand fóbi òbí ti ń tiraka òbí wa ní òsì máa lọ mo fi Allah òsì hàn tí bùkátà bá bíá màá bọ̀ ọ̀sìn à <laughs> dáàdì ọ̀rọ̀ tẹ́ǹdẹ̀ ń sọ yẹn kò sọ̀rọ̀ ń bẹ̀ ọ́ à yọ sọ̀rọ̀ ẹ̀ dówó ni <laughs> eléyìí túmọ̀ sí pé àwọn ọmọ wa gan ẹnikẹ́ni tí bá ti ń bòbí ṣe ní ìbáṣepọ̀ torí pé mo kàn fẹ́ràn ẹyin fowó tẹ̀ ń fún mi ni òbí náà ní nífẹ̀ẹ́ rẹ̀ ẹ tàlẹ̀ ń kó náà jọ fún ẹ̀jẹ̀ ń kó ẹ̀ tó sinmi. bákan náà àwọn ìyàwó tẹ̀ ń fẹ́ tí ìyàwó bá wà pẹ̀lú ọkọ tó ṣe pé ń ṣe nìkan yọ̀ mọ́kọ ńṣe ní ń ṣe obìnrin rere lọ́ọ̀dì ọkọ látàrí ń ti ń rí gbà lọ́dọ̀ ọkọ ọkọ ò ní nífẹ̀ẹ́ rẹ̀ onídìbò lọlé ológun gba òfò náà ló mú wa torí lé ológun tẹ́lẹ̀ náà wọ́n emori eré bọ̀ ń bẹ̀ ẹni tó lè ṣe tọkọ fi nífẹ̀ẹ́ rẹ̀ má fẹ́ nítorí nǹkan ọwọ́ rẹ̀. mẹjẹni tí ọmọ ayọ máa ń torí pọba fún ọ lówó ńdọtọpọ ọba ti rówó mú wá ilé ọmọ kání kò túmọ̀ sí kí wọn náà máa fi àjẹ ìyàwó rẹ o tọ́wá pé wọ́n ti sọ ọ́ àwọn ọ̀sọ̀sọ́kú sọ ọ́ so wọ́n máa tọ́jú ìyàwó rẹ gbàgbára rẹ sì máa sẹ́mi kí ń gbà mí ọkọ máa ń bún ìyàwó lẹ́bùn tí wọ́n fún lówó tí wọ́n fún kínní bóyá nítorí pò náà alhamdulillah nítorí ń jọ yẹn òun náà expect yẹn yọ fẹ́ dùn ẹni tó wà pẹ̀lú rẹ̀ náà nú níjọ́ tó bá bọ obìnrin nínú owó bá inú rẹ̀ ó dùn gan ìwọ fún òtún máa sí dámọ̀ pé ah, ìyàwó mi náà ní ń hùwà dáadáa báyìí ẹ retí ìjọ́ tí ọba ní sí padà bá ti lè dán owó báwọn ẹ̀yìn àjẹ́ pé kò fẹ́ràn mi nítorí Allah obìnrin ìfẹ́ tẹ́ ní sọ́kọ yín ìfẹ́ nǹkan lé ayé tí ń fi ń fún ni tí ó fi jẹ́ pé ńgbà ọba ti rí fífún yín ẹ mọ̀ wá hùwà obìnrin tó ṣe pé bọ́ba lè bàjẹ́ ọ bàjẹ́ ṣùgbọ́n náà làwọn ọmọ ẹ̀yà wa màmá kan náà bàbá kan náà lọ́jọ́ bí wa ẹ jẹ́ àmọ̀ yìí pé ìjọjọ́mọ ẹ̀yà yẹn ó ju owó lọ ó ju owó lọ torí kò o lè fẹ́ lomi ìsọmọ bàbá rẹ̀ tá a bá ti mọ ìtumọ̀ eléyìí ìfẹ́ tó lágbára wà láàrin wa tí Allahu azza wa jalla tó bá bùkún ẹnìkan nínú àwọn ọmọ bàbá kan náà àbáwọn ọmọ ìyá kan náà tó wá jẹ́ pé ńgbà tí ẹni tí Allahu bùkún tó bá ti lè fowó sọwọ́ tó fi sọwọ́ sí àwọn tí wọn ò ní tó ìgbà náà <laughs> salamu aleykum aleykum salam bọ̀dá mo ní kí yín ni. tí kírẹ́dìtì owó ń bá ti jó tán kọ́ ó tún dijọ́ ọba tuntun rówó ṣe mọ̀ pé fóònù yẹn ṣiṣẹ́ àfi tí èèyàn bá tó bá fi kírẹ́dìtì sí tẹ́ bá chájì ẹ̀ so àwọn bọ̀dá rẹ̀ àwọn àǹtí rẹ̀ àwọn àbúrò rẹ̀ wọ́n ti wá fi ọ́ sípò pé wọ́n lọ́ọ́ mọ kírẹ́dìtì káwọn ọkọ̀ kún tó o bá ti ró kírẹ́dìtì ẹ̀ gbàgbé ẹ̀ sáwọn ọmọ ìyá gidi nu ò ní nífẹ̀ẹ́ wọn ìtọ́ bá ọ̀pọ̀lọpọ̀ dílé jẹ́nu ẹni tó lọ ń bùkún yẹn ń fún wọn àmọ́ náà wá rí i pé ọwọ́ ọ̀gbà tó ń bá fún wọn sí ni wọ́n mú un lọ́mọ ìyá tí ọba ti rí fún wọn kọ́dà tó bá pè pé asàlámù alaykum alaykum sọ mo ní kí n béèrè ni àwọn ọmọ nǹkan wọ́n wà dáadáa wọ́n wà dáadáa kò burú <laughs> tọba ti dúrọ́pù kọlù ó lè máa sọ lọ́dọ̀ àwọn fámìlì rẹ̀ pé kí ni olórí ibú àtijọ́ ló ti fowó ránṣẹ́. Ah! la ilaha illallah se ìrẹ́pọ̀ wa lè wà ń bẹ̀ ò ní fẹ́ràn wọn torí o ti mọ̀ pé torí nǹkan ti ń bẹ lọ́wọ́ rẹ tí wọ́n ń rí gbà ni wọ́n ń ṣe ń bọ́ ṣe. Islam ò fẹ́ bẹ́ẹ̀ kò fẹ́ bẹ́ẹ̀ kọ́dà ẹ rí i pé ní ìta bá kó àwọn ọmọ ń kí ó àwọn ọmọ tá a kọ́ ń kí òun àwa wá fira wa sípò bàbá gba gbẹ̀bùngbẹ̀bùn àwọn ọmọ náà ti wá sọ́ọ̀dì wa. Sitodiwa ẹnbọ́n tó bá mẹ́bùn lọ bá wọn ni wọ́n kà kún ẹni tí ọba ti mẹ́bùn lọ bá wọn wọn ò kà kún o kí làwọn ọmọ kí wọn ó sè gbogbo wọn ó di pé wọn fẹ́ràn yìí kí ló dé nítorí pé tẹ́ ẹ bá ti rí tẹ́ ẹ bá ti rí nǹkan fún gbà náà ni ọkà yín kún ẹ ọmọ lálùbáríkà ọmọ ṣe dáadáa ọmọ <laughs> nígbà tí wọn ọba rí nǹkan mú wa pé kí ni ń kọ́ kí orí kí ojú ò ní sálùbáríkà ń bẹ̀ ẹ tajà fún ni ní ò tí ì sanwó so gbogbo orú àwọn àwa kìí ṣe wà tọ̀ dà àwọn ọkọ ọmọ yín kò lè sí ìrẹ́pọ̀ wọn ò lè fẹ́ràn yín ńgbà tẹ́yìn bá ti jẹ́ pé nǹkan ọwọ́ wọn lẹ́sẹ̀ máa gbà ẹ gbójú kúrò níbi nǹkan tí wọ́n ní àwọn ọba akọ̀kọ̀ máa fún ẹni tí ò wúlò ah, ẹ tajà fún ni ṣé bọ́ ọmọ yín lọ fẹ́ ẹ jẹ́ kọ́ mọ́ rìpọ́ọ̀tù pé ń fìyà jẹun. ẹ jẹ́ kó mọ́ rìpọ́ọ̀tù yìí pé kọ́dà ìyà tóun ń jẹ́ ń bẹ̀ ọkọjá ti táyà mọ́tò ah ńgbà tó tó bàbá ọmọ ṣe kí lọ ránṣẹ́ palákàrà sí kí lọ fẹ́ yàwó sí àmọ́ ẹ̀yin bíi bàbá ìyàwó bíi ìyá ìyàwó ẹ ti categorize àwọn ọkọ ọmọ eléyìí máa wọn ò ní nífẹ̀ẹ́ wọn ò ní nífẹ̀ẹ́ yín so àwọn nǹkan téèyàn máa fi pè ìfẹ́ láàrin èèyàn séèyàn oníkè má fojú títí ń bẹ lọ́wọ́ èèyàn alólówó lọ́rẹ̀ẹ́ ani ọlọ́lá lọ́rẹ̀ẹ́ àwọn òsì wa lówó àwọn ọlọ́lá mẹ́jẹ̀kọ́jẹ́ pé ẹnu ọ̀nà tí wọ́n ní bàtà tí ọmọ ẹja sí nítorí tí wọ́n bá ti ń pààrọ̀ ọ̀dọ́ wọn jù kódà kó ṣe pọ̀ máa gbowó lọ́wọ́ wọn àwọn náà máa ronú pé òun ṣe foundation kalẹ̀ ni dìgbà tó fi rówó gbà lọ́wọ́ àwọn máa rí wọn sá mọ́jọ jẹ́ pé gbogbo ìwọ àtàwọn náà ni nítorí pé tó bá ti jẹ́ pé wọ àtàwọn gbogbo ìgbà náà lẹ́jọ́ máa wà kò sí tàbí ṣùgbọ́n ọmọ ṣubú dànù torí pé tuma rẹ̀ ni pé ntọ́ wà lọ́wọ́ rẹ̀ ńkọ́ ọjọ́ lójú síbí ọlọ́rẹ̀ púpọ̀ kí ló dé tọ̀ gan máwọn ẹni tí ò ní tiẹ̀ àbí ẹ̀kọ́ ni kí ló dé tó pẹ̀lú àwọn ẹni tó ṣe pé tiwọn náà bọ́ sí lọ tààrà bíi tiẹ̀ tọ́ a ní olówó láyé ma olówó ma bá ròde torí pé ó ti mọ̀ pé kò ní débì kankan fẹ́ jẹun àfi kọ́ ra tó ma gbogbo ntọ́ bá ra tó ń bá wà ń bẹ̀ wọ́n ra tó ma eléyìí ẹsẹ̀ ń tọ́ da o ẹ jẹ́ ká mójú kúrò níbi tó wà lọ́wọ́ àwọn èèyàn àwọn èèyàn yóò nífẹ̀ẹ́ wa so abẹ́ Allah kọ́dákùn kó tún wá sí àdá Allahu azza wa jal onìkan ló lè tún wá sí kọ́ má ṣe dá wa dára wa ètò kù díẹ̀ káàtó nínú àwọn àwa wa abẹ́ kó wa tún sí kó wá rọ̀ wá lọ́rọ̀ pẹ̀lú halal eléyìí tó ṣe pé yóò jẹ́ ká mójú kúrò níbi haram kọ́rọ̀ wa lọ́rọ̀ pẹ̀lú àjùlọ rẹ̀ kó fi rọ̀ wa lọ́rọ̀ kúrò níbi gbogbo nǹkan tí máa ń bẹ lọ́wọ́ àwọn èèyàn kí allah kó ṣe dáadáa fún aláyé kó ṣe dáadáa fún alálùkìyàmà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu solat.